كثيرة وأعظمها كتاب الله كتاب الله العظيم قال تعالى فذكر بالقرآن من يخاف وعيد فإذا أردت أيها الأخ الله الانتفاع بالقرآن فأهدر قلبك عند تلاوته فأهدر قلبك عند تلاوته واستماعه واحضر حضور من يخاطبه من تكلم به سبحانه فإنه خطاب منه لك على لسان رسوله صلى الله عليه وسلم قال تعالى إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع أو ألقى السمع وهو شهيد وقوله تعالى في سورة ياسين لينذر من كان حيا فإذا حصل المؤثر وهو القرآن الكريم والمحل القابل وهو الإثبات وانتفى المعني وهو إشجال القلب وظهوره عن معاني القصاص وانصرافه عنه إلى شيء آخر حصل الأثر وهو الانتقاء والتذكر أيها المسلمون المستمعون والإخوة في الله من الإضافة البالغة الموت قال تعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وفي الحديث عن عن النبي صلى الله عليه وسلم قال أكثروا من ذكر هادم اللذات الموت وخطب عمر بن الخطاب عمر بن عبد العزيز رحمه الله تعالى فقال أما بعد فإن الله عز وجل لم يخلقكم عبثا ولم يدع شيئا من أمركم سدى وإن لكم معادا ينزل الله فيه بعكم والقضاء بينكم فقاب وقفر فقاب وقفر من خرج من رحمة الله وحرم الجنة التي عرضها السماوات والأرض واجترى قليلا بكثير وثانيا بباب وخوفا بأمن ألا ترون أنكم في أصلاب الهالكين وسيخلقكم بعدكم الباقون كذلك حتى ترد إلى خير الوارثين إلى أن قال في خطبته فاتقوا الله قبل نزول الموت بكم كأن الموت فيها على غيركم قد كتب وكأن الحق فيها على غيركم قد وجب وكأن الذي تشجعون من الأموات صبر عما قليل إليكم راجعون تبوئونهم أجداثهم وتأكلون تراثهم كأنكم كأنكم مخلدون بعدهم تلقون كل واعظة وتأمنون كل هادفة وكأنكم لا تأكلون انتهى كلامه رحمه الله تعالى فاصنعوا نداء الله فاصنعوا نداء الله عز وجل أيها المسلمون قال ربنا جل وعلا يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير الذين كفروا لهم عذاب شديد والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة لهم مغفرة وأجر كبير أفمن زجن له سوء عمله فرآه حسنا فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون بارك الله تعالى لي ولكم في القرآن الكريم ونفعني وإياكم بما فيه من الآية والذكر الحكيم أقول ما تسمعون وأستغفر الله تعالى لي ولكم

ọlọ́mbà wa ṣe bẹ́ẹ̀ fún gbogbo ẹni tí káàrin ojú ọ̀nà rẹ̀ títí di ọjọ́ gbẹ̀lọ̀ sí ààrùn tábẹ̀lọ́ kálọ̀jọ́ wà lóòjẹ́ kan láwọn sábẹ́ àyọ́ tí ó gbà fún lẹ́yìn wá gbà náà yọmọ ìyá ni ẹ bẹ̀rù ọlọ́run ẹ sì rántí ẹ má jẹ́ kí rántí ọlọ́run ó kó nígbà yà yín nítorí pé ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó ròyìn àwọn tí máa rántí ó ròyìn wọn pẹ̀lú ìròyìn tó rẹwà kọ ọlọ́run tí wọ́n máa gbogbo eh, eh, eh, ẹ̀sìn rẹ̀ ìlànà rẹ̀ tí tí wọ́n rí rẹ̀ tí máa kàmàmà tí máa bàbàrà nínú làákàyè wọn nínú àwọn ayàtọ́lọ́ fi tọ̀rọ wọn ọ̀kan nínú ẹ̀ ni pé ìnáma ìyàtẹ̀dá kẹrù ulul àwọn tí a bá fún nínú ẹ̀ ni wọ̀n máa yẹ tẹ̀dẹ́ kẹrù ilẹ̀ mẹ́yìn ní ẹnìkan nínú rántí ọlọ́run àti kó jẹ́ni tó súnmọ́ ọlọ́run nínú sọ́tò gáàbíọ̀ ayà kẹkẹ̀lá bákan náà ọlọ́run yìí wọn pé irú àwọn èèyàn bá ti wà lórí ilẹ̀ ẹ̀mọ̀ wọn tó lè fáyọ̀ ọlọ́run ọlọ́run ní fàdákìr ìnáfà àti bíkọ̀ nínú sọ́tùlẹ̀ ayàkẹ̀sán sí kẹwàá ní ìdàkejì ọlọ́run ròyìn àwọn tí ìrántí ọlọ́run kìí lapa lára wọn pẹ̀lú ròyìn tó gbòrẹ́wà pẹ̀lú ròyìn àbùkù tó ga ọlọ́run bá wá sọ wípé pẹ̀lẹ̀ àjẹ́dù táwàyà sọ̀rún nígbàtí ọ̀n sọ̀rọ̀ ọlọ́run bá fún wọn yẹ̀yẹ́ ni wọ́n ń ṣe

kò sì ní kú kọ́lọ̀ ọ̀sẹ̀ ni kọ́dí afúnláhàmọ́ tàzákà ẹni tó bá mọ̀ ṣe tọ́lọ́run tó tún rẹ̀ ṣe tó gbọ́ tọ́lọ́run tọ́rọ̀ ọlọ́run wúlò fún ó mọ̀ ti bèèrè wàdàkàrọ̀ fún arọ́ bí i ìfọ̀tán ńlá tí rántí ọlọ́run tí rántí ayá mi ومن أظلم ممن ذكر بآيات ربه فلا بوتي

ọ̀gá rẹ̀ òní kìtàbù lọ́ìlà àdín alìkòránì kẹrì báwọn ni yóò ṣe wà láyé ta wà lónìí níbi táyé torú dé yìí ló bàjẹ́ dé yìí ìrántí ọlọ́run sínú báyà ìrẹ̀gbọ́n sálùkòránì ti bẹ̀ lórí ilẹ̀ tẹ́rí táyé ti pé ó ti bàjẹ́ lóòótọ́ ọlọ́run ká alìkòránì kó kódà kò káwọn olùmọ̀ ńlẹ̀ torí nínú mùsíbà orí ilẹ̀ ní kọ́lọ̀ káwọn olùmọ̀ nínú àdáwọ̀ orí ilẹ̀ àdáwọ̀ ayé tí ó ti ń ti ṣẹlẹ̀ tí ó sì máa ṣẹlẹ̀ lọ tí ó wà burú jáì nígbà kan tó bá yá òun ni mọ́ òtù ìwò làmà ṣùgbọ́n títẹ̀ sílẹ̀ náà lásìkò tá a wà yìí tá a pàdánù àwọn olùmọ̀ sáàdù léèrè nípa ọlọ́run àti dáàtẹ̀ ẹ̀bí wọn kí wọ́n tó di pé wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run alukurani ń bẹ lórí ilẹ̀ àwọn tí ń sàlàyé ẹ̀sìn ń bẹ lórí ilẹ̀ tí wọn fi gbà kan bọ̀kan nínú ọlọ́run nínú sọ́dọ̀ paul aya 45 máa bá alùkùránì bá wọn sọ̀rọ̀ máa fi náà wọn létí fàdákìrì alùkùránì máa ń yàkọ́ ọ̀hùwàyí ẹni tí wá yẹ pé ìpáyà àtìpáyín kékeré ọjọ́ gbọ́dọ̀ sí àmà yóò mú kí ìbẹ̀rù àlùkìyàmà kó ṣẹlẹ̀ nígbàyà wọn tí ìyàn wá fẹ́ máa ṣàǹfààní pẹ̀lú alùkùránì wọ́n fẹ́ kí a fọkàn sí kíkà táǹkà àti gbígbọ́ táǹkọ lọ́dọ̀ àwátá àbálẹ̀ká àwátá àbálẹ̀ké wọ́n fẹ́ ká fọkàn sí gbígbọ́ àtàlàyé rẹ̀ lọ́dọ̀ àwọn tó lè ké bákan náà ọkàn wa wá síwájú ẹni tí yóò sọ alùkùránì kalẹ̀ sí kọ́rọ̀ rẹ̀ ni Allah subhanahu wa kákàrà wa sí ẹnìkan tó jẹ́ nìkan bá kó wo alùkùránì bí ìgbà pé èmi nìkan bá ń bá انظر حضور من يقابله من تكلم به سبحانه قل في القرآن الكريم كتاب منه لك ìwọ gangan lọ́nà bá ń bá sọ̀rọ̀ mẹ́nìkan bá dojú pèmí náà èmi gangan lọ́nà bá ń bá sọ̀rọ̀ rò máa ìgbà tó jẹ́ pé gbogbo tó wà nínú ìwọ nìkan bá ń eléyìí tó wá wáyé látẹnu àbí látorí ahọ́n òjúṣẹ́ rẹ̀ sallallahu ta'ala wa sallam ẹni gbọ́nà ọ̀fẹ́ ni àtiwọ́ sọ̀rọ̀ direct ṣùgbọ́n ọlọ́run bẹ́ ni àtiwọ́ sọ̀rọ̀ lọ́rọ̀ tó wá lórí ahọ́n òjúṣẹ́ rẹ̀ sallallahu alaihi wa sallam kílẹ̀ rí ẹ̀ nínú sọ́rọ̀tù kọ́ ayà 37 inna fi dhalika la làríkọ̀ ọlọ́ni òfin òun búra ìrántí ni límọ̀ kíánà láhùrú kọlì fẹ́ni tọ́kàn bá ń bẹ ní báyà ẹ̀ irú ọkàn wo jẹ́nìkan bẹ́ẹ̀ ni wà lójọ́ máa dámọ̀ tí ó tọ́kàn ní báyà rẹ̀ ọlọ́run wá ní límọ̀ kíánà láhùrú kọlì ẹ̀ tó bá lọ́kàn á ti gbàgbọ́ yé tọ́lọ̀ tó bá jẹ́ pàrọ̀ brand bẹ lórí ilẹ̀ aburú ti ń gbogbo a jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tuntun kò sí èrè jìnlẹ̀ fa iná fi dáàlì kàlàrí kìrọ yíkírù ni ìrántí ló jẹ́ lèmọ́n kẹ́ ìlàwò kọ́ì bẹ́ẹ̀ tó bá lọ́kàn àwọ̀ alcohol sam tó sì jẹ́ sí ní sọ́ọ́tù pọ́ọ̀mù 37 bẹ fún ìránnilétí ìkíní lọ ìyún bí máa ń ká ànà àyà kí ẹ máa dáwọn tí ìṣẹ̀ ní sọ̀rọ̀ táwọn tí wọ́n bá jẹ́ lónìí lábẹ́ pẹ̀lú wọn ti dìde wá bàjẹ́ ni ní náà tí

tí wọ́n ó mọ̀ tẹni tó lára gangan ó mọ̀ ọmọ adámọ̀ ó sì gba mọ̀ pé ó ń gbọ́ alukur'an ó ní alimuhasi alukur'an gẹ̀gẹ̀ fún ara rẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì alimahalul kọ́ọ̀mì ibi ni kọ́kàn máa kí ọ̀rọ̀ yẹn máa wọn aṣiṣẹ́ rẹ̀ níbíwọ́ àwárí àríbíwọ́ yẹn àríbíwọ́ ìwò ìwòdàrú kò sì kò lọ ẹni tá a bá sọ̀rọ̀ ó wà nítòsí ọ̀rọ̀ tó ṣe láti gbọ́ nígbà náà látòrí àlìyéǹtì fáwọn tẹ̀dẹ̀kò kọ́rọ̀ ọlọ́run bọ́ sínú ó bọ́ sínú ọkàn ó ẹ̀yẹ́ máa plan ó ń bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ wa gẹ́gẹ́ bí àdámọ́ ọmọ ènìyàn ẹni tó jẹ́ wípé ó ní èèyàn tí máa ti yú nínú ọ̀dọ́ náà àdámọ́ ọmọ ènìyàn ni nígbàtí bá ń yọ̀ àtìgbàtí bá ń banú jẹ́ àrígbàtí bá ń bínú nígbà míì ọlọ́run máa ń lo òbí wọ́n ní ẹ̀sọ́ fóbi ẹ̀ bá bá sọ̀rọ̀ nígbà ọlọ́run máa lò nínú àwọn ọmọ ó lè gbogbo wọn wọ́n ní ọmọ rẹ̀ kan wà tó bá bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ìbínú tó bá náà a lo aya wà ní bá sọ̀rọ̀ ẹ sọ fún ìyàwó wọn kí wọ́n bá yín bẹ̀ wọ́n kódà àwọn tí máa ń tijú àwọn èèyàn wọ́n máa ń sá fáwọn tí wọ́n máa ń tijú tí wọ́n bá sí ìṣẹ́tàn àti ìṣẹ́tàn máa dáwọn tẹ́kùn wọn ti ẹjọ́ máa ń gbọ́ sí lẹ́nu yẹn wọ́n lè fẹ́ gbọ́ sọ̀rọ̀ ẹ̀rùn padà mọ́ ọmọ ènìyàn ni wálẹ̀ ara rẹ̀ ó a ní òbí ni ìbẹ̀kẹ́ gbọ́ sọ́rọ̀ àmọ́gbàjẹ̀ bí wá dá sí òsìsún rẹ̀lì a ní ayé a ní ìwọ tó dá sọ́rọ̀ ìlọ́jọ́kọ́rẹ́ olójútù ilé tí mo lọ ni wípé tó bá jẹ́ fáwọn èèyàn kan wà bẹ́ẹ̀ tí ó gbọ́wá sí mà tí bá fi Allah Rabbul Alamin tó bá jẹ́ fáwọn láti yú tọ́rọ̀ fi yanjú ìtàfẹ́ ṣe láàfíṣẹ́ ìtàfẹ́ ṣe láàfíṣẹ́ má torí ọmọ tó dá sí àbí torí òbí tó dá sí àbí torí aya tó dá sí ó bẹ nínú alábàárin tó jọ́ rẹ̀ tímọ́tímọ́ a ní àbọ̀rẹ́ òní kan náà ló lè sọ bí kò bá jẹ́wọ́ ni àbáwọ̀ lẹ́nu ẹ̀ ta ni ò ju gbogbo wọn lọ ta lẹni tó jẹ́ pé ó ju gbogbo wọn lọ tí ó dá tọ́rọ̀ tọ́rọ̀ ó ti

torí pé a bá ń báyàn sọ̀rọ̀ ọlọ́run ó dá púpọ̀ ìtọ́nà bá fẹ́ nílò kó má ka ọ̀rọ̀ náà sí ọ̀rọ̀ ẹni tí ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ìyẹn ṣe tó ti sábà bí ìparun ọ̀pọ̀lọpọ̀ ọmọ ádámà lórí ilẹ̀ ayé kódà tó fi dórí àwọn tí wọ́n gbọ́rọ̀ lẹ́nu àwọn ànábì ọlọ́run dàrẹ́ wọ́n wọ̀ pé nínú náà nínú àná ẹni àkọ́kọ́ wọn wọ́n wò pé Musa náà Musa Musa àdúgbà lẹ́fẹ́ olówó ànájẹ́ ọlọ́run títí làwọn ọ̀sẹ̀ wínú Musa Musa tàà tọ́ nílùú yìí tó dàgbà lójú wa ń bí mínísírà ń bí ó dá náà kí ti kó wákà tó ẹ ó rẹ́ ń da àwọn tó lẹ́nu àwọn ọmọ abdullahi sallallahu ta'ala alaihi wasallam káwá sọ wípé èèyàn kan gbọ́rọ̀ lẹ́nu ẹni kìí ṣe ànábì pé sọ̀rọ̀ kù tí ọmọ àwọn afojú wò wípé ni àwọn táyé tó táyé tó ànábì táyé ṣe rọ̀ tó ọ̀pàápàá jùlọ àwọn tá a jọ ṣe kéékèèké ọ̀rọ̀ kìí sábà wúlò wọ́n ní ẹ̀ ta ló ti wá sí ẹ̀ tọ́jú láti ṣe àdùlàfíì ní àwọn tí máa fún alẹ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ láti àdíkílẹ̀ dé láti àdé láti tájọ lọ lórí ìgbà máa túkọ̀ tó ní kí wọ́n jọ ṣe èwe ọ̀rọ̀ yẹ òwúlò mọ́ tó pé tàbí ló sọ bẹ́ẹ̀ náà làwọn aya bẹ́ẹ̀ náà làwọn aya kò wọ́pọ̀ nínú àwa táà ń dúró síwájú yín tẹ̀ ní àmọ́ sọ kó túbà àbíwá tààrí irú ọ̀rọ̀ báyìí pàtì nínú ilé wọ́n láìkò wọ́kọ̀ ò kí sí torí irú àwọn alóti bẹ̀rẹ̀ tó fi torí àwọn ànábì ọlọ́ kò wọ́pọ̀ nítorí pé àwọn fúyẹ́ púpọ̀ níwájú wọn bẹ́ẹ̀ náà ní tọ́nà ọ̀bá ń ní àwọn òbí lò ọmọ yẹn ó yẹpẹrẹ kò sí bọ́lọ̀ tẹ̀lé pẹ́lẹ́tò táwọn bá sí lójú ọ̀nà ọlọ́run àfàwọn òbí tó bá wà lójú ọ̀nà náà tí wọ́n ń dúpẹ́ fa ìta nínú àwọn táwọn bí àbí gbogbo wọn bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kódà wọ́n bá débi wípé tẹ́ẹ̀ kan bá lámìlá ka yìí náà wọ́n kún bá débi pé ọmọ alé ibo ni aya rẹ̀ ní bá sọ̀rọ̀ kìí ti àwọn

wọ́n wá sọ̀pọ́tàsì àwọn ìdílé ìdílé ìdílé ìran ìran rábáwá ní mọ́kànlù káràmà àtàgbègbè ẹ̀ láti sọwọ́pọ̀ láti gbógun ti gẹ́gẹ́ bí wọ́n ti ja wọ́n ti plan ogun ogun azab tí sọ́tún azab lórí sọ̀kalẹ̀ wọ́n ní wọ́n ní nígbàgbọ́ pé kí ìdílé kan bá dìde wọn ó pàdílé yẹn run ẹjọ́ jẹ́ kí gbogbo wa táwọn náà ló kọ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lájọ gbógun tì í

àwọn èèyàn kan máa kórìíra ọ̀rọ̀ ọlọ́run wọ́n ti máa kórìíra ànábì sáàtò yínà bí sallallahu ta'ala alaihi wasallam wọ́n wá sọ wípé agbàkọ́rọ̀ ọlọ́run ni a sì gbà pé ìdánábì wí ló wí lóòótọ́ àmọ́ wọn ò gbé kalẹ̀ dáadáa pẹ̀lú làákàyè tẹ́lẹ̀ ìwé ló sọ ní kámọ́mùlò ẹ jẹ́ kó ní làákàyè bí òótọ́rọ̀ yẹn ti tó wáyé pé ti tí pólẹ́mù wà nìyẹn lédè lábáwọn ní wọn ní ìsù wọn ní method wọn ní wisdom táàbí gbọ́rọ̀ kalẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ẹ jẹ́ tó gbé kalẹ̀ ò ní wisdom ó gbé kalẹ̀ lọ́nà tí ó pọn tó sọ ọ̀rọ̀ yẹn di tó wáyé pé nǹkan yẹn lóòótọ́ tó yẹn di wọ́n

ṣùgbọ́n àwọn èèyàn kọ́ sí ẹ̀gá lójú ayé rẹ̀ wọ́n tún gbógun tí wọ́n fẹ́ pa tí n tó fà ní pé kò lágbèkalẹ̀ kò mọ bẹ́ẹ̀ fi báyàn sọ̀rọ̀ lẹ́ni tọ́lọ̀ fún ní recommendation dáàmà kàlúrà kùrán táyòbì sí táyòbì tán tọ́lọ̀ ní tọ́lọ̀ ní wà ìmúna kàlà àlà olùkírin àbí ọ̀dà níwà ó tún ní àdábà ní rọ́bì máa ń sanẹ̀ tàbí ọlọ́run bá fún tánà bẹ́ẹ̀ fi wé ànábì sallallahu alaihi wasallam níbi kó bá yàn sọ̀rọ̀ ẹnìkan ó tó ìtó tí ó ìṣe ìtó tí kìí ṣe ìtó bù ú torí ìtó bù ẹ̀jìnlẹ̀ ìjọ́sọ lòórùn bá dé nínú àdíṣì ẹ̀ wọ́n ní sàfàtà ìtó fẹ́ jáde ó sì jọ oorun lẹ̀ àmọ́ nítọ̀hún tálùkì àmọ́bìnrin àbìlẹ̀ mọ́ torípàá náà bíbo láti rí sallallahu ta'ala sallam tó bá sọ pé ẹni tó sọ̀rọ̀ kọ́ dìde o ó yẹ ẹ̀sẹ̀gbẹ́ kan o nínú nínú nínú kọ́lídà àwọn sọ̀hábà yóò fi dìde òun nìkan yóò ti dá dìde kọ̀ní tó kí sọ́rọ̀ wá sọ bẹ́ẹ̀ yóò ti dá dìde ó ti sọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ kó ti béèrè pé ta ló ṣe bẹ́ẹ̀ torí yóò náwó wọ́n lè tó bá ti jẹ́ rà fún mi nínú yí ẹlọ́tàlọ́ àdáṣe ìlò bí tẹ́ràn yẹn jálò àlá àdé òjá pèsè kó jálò àlá ẹran wọn sì ní lẹ́yìn náà bá dé ilé oúnjẹ lónìí tí mo ń sọ̀rọ̀ iná títà òdí ẹgbẹ́ irú ẹran olè fẹ́jẹ́ bá dé german ẹran tó kọ́mọ̀ láti ìgbà náà dòní ni ẹran rà fún mi ojúṣọ́ náà sì mọ̀ pé kò lè jẹ́ nìkan ní ó jẹ́ omi ìgbàwọ̀n yẹn tí ó dìrì lọ sáàlọ̀ àláṣe kò ní jẹ́ méjì mẹ́ta ẹni ó sì máa bẹ́nu wọn àṣírí bábò títí dálùkà mọ̀ sí àlè mọ́ òjíṣẹ́ ọlọ́run àtọ̀lọ́lọ́ òṣèlú ó ní àwọn ìwà àgbékalẹ̀ ọ̀rọ̀ àgbékalẹ̀ ọ̀rọ̀ tí mú kéèyàn títọ́lọ́ owó ìrántí tó fi torí àwọn tí ò sí ìsìláàmù ẹnu àwọn burúkú tó jìjẹ́ ọlọ́run àtọ̀lọ́lọ́ òṣèlú

ìdáyọ̀ kó náà sí ni ó sì ṣe tán àti pọ̀ òjúkẹ́ ọlọ́run wá lóòótọ́ ó sì gbéjà sókè ọwọ́ bá lọ sẹ́yìn ìdà bá bọ́ láì jẹ́ pẹ́ nìkan di ìdààmú mọ́ lọ́wọ́ òjútọ́ ọlọ́run bá múdà rẹ̀ sallallahu alaihi wasallam wọ́n ni ta ní wọ́n dáàbò bò ó kùbí tó gbà lónìí ìwọ olùkọ́tọ̀ lọ́run ló bá di ọ̀rọ̀ ẹ̀lẹ̀ ló bá dọ̀rọ̀ ẹ̀lẹ̀ onígbọ̀n padà sí Islam ẹ̀yà kan tí ó jẹ́ mùsùlùmí ó ti wá fún ọkọ̀ máa nájú lọ́rùn rí ó ní àfihàn mi máa ní láì lẹ́lẹ̀ àtà ọwọ́ ti bẹ nílé owó láńpé ní mẹ̀sìmán afẹ́gbàgbẹ́ gbogbo tí mo gbé àdí tó yege ni kò sì jẹ́ mùsùlùmí kò ní ìpín owó torí pé kìí ṣe nínú rìsọ́ọ̀tì sí wọn ni wọ́n ti dáwó jọ àwọn tán jẹ́ ní ọlọ́run ni wọ́n dáwó jọ tẹ́gẹ́dù sí ó yàtọ̀ sórílẹ̀-èdè pé tọ́rọ kọ́bọ̀ wá mú ọjà owó wá mọ́ sákò jọba láti fi bẹ́ẹ̀ ní wọn àwọn tí wọ́n jẹ́ ọlọ́run ni wọ́n máa ń rewó jọ nínú okòwò wọn àti kátàkárà wọn nípa ohun ti Islam fún àgbákọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ní ẹ fún owó ọlọ́run ti ń bẹ lọ́wọ́ ẹni tó bà ní ìtò wá ní àfìrí ibi dákọ́ ti lápa máa lòtí òṣìṣẹ́ ọlọ́run lọ́rùn níbi tó kún dé nígbà tó ti fi ọlọ́run sọ̀rọ̀ ọgọ́ ní àfí mímọ̀ ìdàkùn ẹbá wà nǹkankan tó fi sí ni sẹ́mà tó tó wá ẹgbẹ́ni tó lágbára tó lè panirun àbákọ pé torí ẹ̀ ni bẹ́ẹ̀ kì í ti ṣe bẹ́ẹ̀ ẹni tá a lè pẹ́ nìkan láti pé ìwọ yorí kúrò lọ́rùn ẹ̀ fún tó ṣe yẹn ìlòlúsọ̀ òun bí tó yẹ pẹ̀lẹ́dé òtítẹ́ ọ̀nà ní ẹbá wá nǹkankan tó fi sára rí ní torí ẹ̀lọ́gbù gbàsílám kí là ní fàyọ̀ náà ní pé òtítẹ́ ọlọ́run lágbẹ̀kalẹ̀ mẹ́wà wá ń sọ pé ẹnìkan ò lágbẹ̀kalẹ̀ lónìí ìkọ̀nà méjì kan náà láwà túnú èsì tó wáyá pé kò lágbẹ̀kalẹ̀ ẹjẹ́ abá wípé ibi tó kù sí ẹwà ìjáwá lòtọ̀ lọ́n ìrántí nìyẹn kò ní ìyẹn lò ká àbùkù bọ́rọ̀ lọ́n lọ́wọ́ afẹ́fẹ́wà àgbékalẹ̀ mọ́ ló tún kùtà fún fẹ́ fún láti fẹ́ gbé kalẹ̀ tó sọ fún ọjọ́ kan mú ní tó bá ti fọ́rọ̀ ọlọ́run bá ní ẹ̀dá kan ẹ̀bá ni wẹ́ nìkan torí bá ti wà yọ ọlọ́run kan lẹ́bùn tó ra wa lọ tóbi tóbi làákẹ́ àtàgbékalẹ̀ ẹ̀bá ni wẹ́ nìkan tí ó gbọ́rọ̀ ìkalẹ̀ dáadáa asáfẹ́ká gbọ́rọ̀ ọlọ́run bá yí kú láti lélẹ̀ kákọ́kọ́ gbàgbé tí ò bá mọ̀ gbé kalẹ̀ ká ṣe lọ́gbọ́ pẹ̀lú àgbékalẹ̀ làákàyẹ̀ tó bá dáa lábà ọ̀nà báyọ̀ bá ṣùgbọ́n nígbà lọ́pọ̀lọpọ̀ ọgbà ìṣe tí wọ́n gbà lérò nìyẹn nínú àwọn ìrántí tó yẹ kó mú a máa rántí ọlọ́run tó fi ga alákọ̀ọ́kọ́ ní kẹrin ní ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala ní gbogbo ń dínsẹ̀ lórí ilẹ̀ òtàn tó fi lórí tí ó sẹ̀mí yóò wà fọ́ náà bá subhanahu inú àríta nẹ́bẹ̀ Muhammad sallallahu ta'ala sallam ọlọ́run ó tún jẹ́ ká mọ̀ òjútẹ́ ọlọ́run tún jẹ́ ká mọ̀ pé ẹ̀dá kan tọ́lọ́run yàn ànùwákàl bẹ̀kọ́pì làrúwà pé máa gbẹ̀mí lára àwọn tí ń sẹ̀mí ọlọ́run gbẹ̀mí jẹ̀ náà kí ló tó kù ọ̀kan náà mọ̀láíkà ọlọ́run ọlọ́wọ́ gba ẹ̀mí ti ẹ̀ náà mọ́lákùn mọ́ tí ó bẹ̀ ní èmi àtẹ̀yìn àdógbò tí ní ọlọ́wọ́ gba ẹ̀mí ti ẹ̀ náà lóòlò wọ̀yá kọ́ ọ̀bájú rọ́bì kàlùjẹ́ láìlọ́ ìkìrọ̀n nínú àdíkà nábì ní ìsọ̀lọ́lọ́wọ́ tààlọ̀ sọ́là ó ní àgbérò mi zikri hálímì ládà ẹ bí mo ti gbọ́ yé nìyẹn nígbà tó sọ náà pé ẹjọ́ máa pọ̀ gan níbi ní ẹni tí ó ẹni tó wá ní ìyá àní òjú tí ọlọ́run bá ikú ló gbàdé ọ̀rọ̀ yẹn o ọ̀kan náà ẹni ọlọ́run náà kọ̀tọ́ rẹ̀ ọ̀rọ̀ ó ní fàyínà lọ́ àzáwọ́jẹ́lì ẹmà dájọ́ ní kọ́nà ọba wa tó tó ní ó ní kò dáwà lásán kò dáwà lásán tí ò bá ti sí ìbáadà lójú ọ̀nà ẹ̀sìn ìsìláàmù yìí ká máa láwọ́ nítàwọn èèyàn mú ní ìbáadà pọ̀ ò kódà àdámà àwọn èèyàn àwọn ẹ̀sùn sọ ní gbólò ti gbẹ̀lẹ́nu wọn ní ìsìpé lágbájá ti mú ọtí ní ìbáadà ẹ̀dúgbọ́ àbí àfíbọ̀ iṣẹ́ ò dáa kan àwọn ẹ̀sìn gbogbo lòun pé ó mú ìyẹn pé ó ti di bárakú fún onítọ̀hún ìdáwọn èèyàn mú ní ìbáadà ọkọ̀ ṣùgbọ́n ìbáadà tá ń sọ ẹ̀yọ ọmọ ìyá mi lẹ́sìn Islam òun ni kí ìhun sí lọ́hun pẹ̀lú àlàkalẹ̀ rẹ̀ tí ó bá sínú ìgbésí ayé ọmọ èèyàn ó ti di pé ọmọ èèyàn wá lásán gbogbo ẹni tí ò bá gbàgbọ́ yẹn tó wáyé lásán ó gbọ́ yé bí ọ̀rọ̀ yìí ẹ máa pàkíyèsí àwọn tí èsìn ọlọ́run ní ìbámu sí àlàkalẹ̀ àlọ́ lẹ́nu ànábì rẹ̀ sallallahu ta'ala alaihi wasallam ọtí wáyé lásán bẹ́ẹ̀ bá ti dì nílé rẹ̀ rí máa fẹ̀rí kalẹ̀ àkọ́kọ́ nìyẹn nínú kótó àmọ́rọ̀ ibn ọlọ́run ní wọ̀làm yẹ́dà ṣe àmì nàámìrìkùn ó ní wọ̀làm yẹ́dà ṣe àmì nàámìrìkùn ṣúdà kò sì sí o ó ní wà nínú lápùmọ̀ àádá yẹn lọ́wọ́ sí ilẹ̀ ọkùnrin wọ́n kọ̀ọ̀rọ̀ ìrìn kan onífàkọ́ọ̀bà wà kọ́sìrà man kọ́rọ̀jà ní rahmatulá wà hórí màlìjánà tó lẹ́tì arúgbọ́ samarwato láàrùn onítọ̀ ń fi pòpò ó ti pàdánù táàní ẹn tí ìkẹ́ ọlọ́wọ̀ kò lé lórí tó fi kó láyé táà màlìjánà léèwọ̀ fún àlìjánà tó gbalẹ̀ tó gba sánà tó fi gbalẹ̀ bó ti ti fẹ̀tó wàṣítàrà sórí ilé òní tó fi rọ̀ padà ọlọ́run láìkí bàjẹ́ àti òun dẹ̀ ní káàdì lọ́wọ́ kí wá lọ ní ọlọ́run jogun ilé ẹlẹ́pẹ̀tẹ́ sí kan ẹlọ́mú ẹbàǹgbé bàjẹ́ àti torí ọ̀rọ̀ pẹ̀lú àtòjú rẹ̀ ó mọ́rọ̀ ọmọ Abdulaziz ló fẹ́ kútúbà yìí ló náà kòlàfà tó tẹ̀lé àkòlàfà tí wọ́n ti tí wọ́n lọ ni ó ní ó fi ó fi púpọ̀ gba kínkín ó sì fi wàfá ní yánkìbà in tí ó tán in ló gbé kalẹ̀ in tí ó tẹ́kù ló gbé kalẹ̀ ló fẹ́ra tí ó tán ìyẹn láyé àtàrìkìyàmà ayé àtàrìkìyàmà ayé ó tán ní òrùpẹ́ nìkan ní ìdí ááyà bí ẹ bá fẹ́yàn péréte téèyàn lè fọmọ́ kàkà dẹ́jọ́ ọlọ́ọ̀sẹ̀ pọ̀ tó lórí ilẹ̀ ayé tí ò nígbàgbọ́ bá yóò tàn àwọn kan wà ọ̀rọ̀ wọn ò lákàtì àìfirú ọ̀rọ̀ wọn ṣèdájọ́ àwọn kan gbà pé bá sì náà kú táwọn kan mọ̀dé náà nù kò sí páyó parẹ́ wọ́n bẹ ìròrí òkè àwọn ìròrí kan wà bẹ́ẹ̀ gbọ́gbọ́n wọn lákàtì tí ẹ mọ̀ ẹ́ pé bílíọ̀nù ẹ̀dá ń bẹ lórí ilẹ̀ ayé ní ọ̀làwọ̀ kẹsẹ̀ gbàgbọ́ wọn wọ́n gbà fáyọ́ tán àwọn tí ń ṣe mùsùlùmí tí àwọn ní nàṣọ́rọ́ làwọn àwọn náà ò gbàgbọ́ bẹ́ẹ̀ àwọn náà gbà fáyọ́ tán tọ́rọ àwọn náà ń sọ̀rọ̀ wọn àpáàdì nítorí àpáàdì sí ìdíkọ́ tó dápáàdì ipá ẹni tí ò bá ti tọ́lọ́ ọ̀run àpáàdì ní lọ ẹni tó bá ti tọ́lọ́ ń lọ sáà yẹ́rayé obìnrin tó wọ́n ń gbà pé ayé ò tán èèyàn tàbáwá pa bílíọ̀nù tí àwọn èèyàn yẹn pọ̀ mọ́ bílíọ̀nù tí mùsùlùmí èèyàn mẹ́rin ló kù lórí ilẹ̀ ayé tó nígbàgbọ́ sí ẹgbẹ́ kò tó gbàmọ́ tó àwọn àwọn ilé ìwọ̀n lákàtí torí ọmọ èèyàn máa fi in tí kánjúkánjú ìlò nwa wá ṣùhánàlá wà ọ́pàá bí am ọmọ èèyàn ó gbé ìfọ̀kànbalẹ̀ ó gbèta olùkọ́ bá ń gbé bẹ̀rù sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ̀rù ọlọ́run tó wò ní náà bí ìkàn ní ọwọ́ ní à tẹpá ibi wà nù ọ ní rárá ìbọ́nà kan ni wọ́n gbà ní òun náà fẹ́ rìn bẹ̀ ó lè rìn òun rìn

kìí ṣe kan ló ṣàìsàn kìí ṣe kan ló ṣàìsàn wọ́n lọ nílọ tí ó yà wá lẹ́nu tàà ṣùgbọ́n pé Allahu Akbar lágbàjá lọ àníkílẹ̀ wí torí pé ìmọ̀sánlẹ́tù náà tó láìsàn ní táwọn èèyàn mọ́bẹ̀ mi sí pé àgbàdá kéèsè fún wọn ó ní dáàbá ó dáà náà dáàbùsọ́ ìná bá wá lọ tán àwa náà ó ti lọ tán yányán táwà fún òtù máa bẹ lẹ́yìn tàwà náà sáyé yóò bá ti parẹ́ ọ̀tọ́kù lọ ó dẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run bá o tó tó di pé kó dé o ó ní ìgbésí ayé ọmọ èèyàn àti tẹ̀lé wọn kà á náà mọ́ tàbí ha àlàfẹ́ àlàbẹ́ẹ̀lẹ̀ fún kọ̀tíkòtì èdè tá ń la ilé ìgbà tó gbá wa kọ́ lọ ọlọ́run sọ bá máa kú sí nígbà tó ẹ̀yìn òní kú mọ́ ọ̀tọ̀ làwọn dáńtà

wọ́n dàbí onírin àjò kan àmà kọ̀lílì lẹ́kùnrọ̀ jù tí wọ́n padà bọ̀ láìpẹ́ ìtẹ́lẹ̀ yìí torí ó yẹ kẹ́rù rẹ̀ ó bà wá kò yẹ kó jọjọ́ yẹn àtọjọ́ lẹ̀rù tó ti lọ́ bà wá nínú ọmọ nínú aya ọ̀rẹ́ kò kó yẹn ó yẹ kó jẹ́ gbogbo gbèsè ayé lẹ̀rù lílọ wọn táwọn kéèyàn yá máa yọwọ́ lọ tẹ̀kọ́ omi jù bàbá tọ́lọ̀ tó bá wí ó náà wọ́n máa dìdá àdámù ọdún kó túbà ọlẹ́ ẹgbẹ́ wọn sínú sàárè wọn wata kò lónà sọ̀rọ̀ ọ̀sàmún ẹwà ń jogún wọn kà á nà fún mọ̀kànlá tó nà fàdà fún nígbà tó gbẹ̀yìn dìgbé ló bá dariwo níbo ni làákà ìwà ẹ̀dàkùn ẹni tó ní gbogbo ẹ̀ dúkìá sẹ́nìkan fi ilẹ̀ tó yẹ pé ẹnìkan nínú ẹni tí ó jogún ó ní 1 million ẹnìkan nínú ẹni tí ó jogún ó 5 million ẹnìkan nínú tí ó jogún ó 20 million nígbà tí ò tí kú òun ló ní gbogbo ẹ̀ sùhánàlá níbo ní làákà ọmọ èèyàn wà ó wá bí nǹkan ẹlẹ́sàn kẹ́ni tí wọ́n yàn jẹ pé ẹ̀kọ́ rí 5 million tọ́rí fún ní 3 tó sọ pé kò burú mo gbà fọ́lọ̀ ọlọ́wọ́ obìnrin ọkọ́ mọ́ sọ jù bẹ́ẹ̀ lọ rárá o ó 3 million tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí bàbá kọ́kọ́ bá ń bẹ tí bàbá kọ́kọ́ bá kúkú ń bẹ láyé ìkúkú ní kọ́bọ̀ o wọ́n fàmọ́ yọ o wọ́n fàdá yọ o wọ́n gbà lé ológun o torí nǹkan ẹnìkan tó lẹ́ẹ̀tọ́ tó bọ́ sọ́wọ́ wọn lóòótọ́ ẹ̀tọ́ rẹ̀ ni kò sì mọ́ pé ó yẹ kó dogun tó rẹ̀ inni olùmọ̀ ọ̀kan náà ọ̀pọ̀lọpá yìí sọ lókè sọ kó túbà yìí kà á nà fún mùkálàdù nà bá àdàmù mò ń kọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ ogun pínpín àwọn abáwọ̀ débi ibi simultaneous death nínú òkú tí wọ́n kú lásìkò kan náà bàbá wà ń bẹ̀ ọmọ wà ń bẹ̀ bóyá ìyá náà wà tó jẹ́yàwó ń ń bẹ̀ àwọn amẹ́rin tó kọ́ dákẹ́ ẹ̀dàkùn tí ń ṣẹlẹ̀ láyé àdó ìṣẹ̀lẹ̀ ẹlòmí ò gbọ́ nínú àwọn ọmọ yẹn yọ́dá ń tí tọ́pìkì yẹn tó bá jẹ́ pé wọ́n rẹ́sì wọn fún ọlọ́sọ́ sítù ẹwọ́n sọ pé ìyàwó yẹn ló kọ́kọ́ dákẹ́ ní ọtí kó àwọn tí lọ sítù tó ti dákẹ́ nígbàtọ́ lọ sítù ọjọ́ kejì ni bàbá kú tó jọ́kọ ẹ̀ òkú di mélòó ọ̀sẹ̀ tó tẹ̀lé lọ́mọ kú àwà pín fún àwà pín fún òkú fòkú ìyá tó kọ́kọ́ kú yẹn bàbá àtọmọ tó kú tẹ̀lé òjògùn wọn ò sí láyé mọ́ tó sábà ní fún àwọn tó bá wá kù láyé báwọn dáa pín fún fún tí wọ́n jókun yẹn tó tún kù láyé tó jogun tí wọ́n náà ló tẹ̀sẹ̀ jogun wọn irú ọmọ yẹn kálò náà ti bímọ nígbàtà bá pé ogún ìyá ẹ̀ fún tí òun gẹ̀gẹ̀ ò nílò wọ́n tẹ̀sẹ̀ pọ̀ mọ́ tó ń fi ilẹ̀ sáyé àwọn ọmọ tí ó tẹ̀ wá pè nínú ilé ayé tí irú nǹkan báyìí ti ń ẹ̀rù máa dámọ̀ ẹ̀kàn gbọ́ fọ̀rọ̀ ló rẹ̀ wò àsìkò ló tó rẹ̀ náà lọ ìdí ó tẹ̀lé ńkọ́ ó dà rò ó sọ́dọ̀ náà pé àsìkò ẹ ó tó jọ láàrin àsìkò yẹn ìbẹ̀rọ ọlọ́run tẹ̀lẹ̀ olùmọ́ ní èyí sọ tó jẹ́ pé gbogbo ìrántí ọlọ́run kọ̀ọ̀kan láàyè kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ èyí lágbáwá ṣe èyí tá láwùrí rú ṣe èyí tí wọ́n ṣe lógún ọ̀sán èyí tí wọ́n ṣe lẹ́kọ̀ọ́ èyí tó wá lórí rédíò èyí tó wá ní tẹlifíṣàn èyí tí wọ́n kọ síra ẹ̀ kò wúlò kọ́ máa dáhùn níbi táwọn olùbẹ̀rẹ̀ àwọn olùsílọ̀ tí wọ́n gbìyànjú dé kédà dáàmà kà láyé dáyé òbí tán dáyé òbí ní dáyé máa àwọn ẹ̀kan ti kọ́lẹ̀ tẹ́ tó bá lè kàá fẹ́ẹ̀ tí ò bá lè kà á àwọn èèyàn kan ò ní pàgbé ọlọ́run bá sì tí wọ́n mọ̀ kà fáwọn tí ó lè kà táyé omi kan àdísà náà nìkan bẹ́ẹ̀ sallallahu ta'ala sallam èyí ṣe tí abala kan fún òwúlò fọmọ ádámà a mú ohun mú àwòrán sáńpẹ̀ ní tẹlifíṣàn ọ̀n ṣe jẹ́ a mú ohun tí ò máa wọ̀nrán sáńpẹ̀ ní pẹ̀lú sọ̀rọ̀ mọ́gbẹ̀ẹ́ rédíò ọ̀n tó rá tí wọ́n lérò kó pé àwọn ibẹ̀ ni wọ́n yí sí ìdẹ̀lẹ́bí tó wọ́n ti gbọ́ sọ lọ́wọ́ láyé lónìí àwọn orílẹ̀-èdè kan wọ́n ní ní Kuwait wọ́n Saudi Arabia wọ́n tún láwọn àyè bòmíì tó yẹ pé 24 hours ẹmọ gbọ́ alùkùnrán kẹrì ní channel ní gbogbo ògbà tí ẹ̀mà jẹ́ gbọ́ alùkùnrán kó sáti lọ wọ́n ní àwọn station mean tẹ́gbẹ́ gbogbo ògbà 24/7 ẹmọ gbọ́ wáhùn ìrántí ọlọ́run bẹ́ẹ̀rì kan bá ti ń lọ lè wọ́n pé tẹlòmíwà wọ́n mọ̀ pé tẹlòmíwà nítorí kọmọ adámọ̀ lè sàǹfààní lórí ilẹ̀ ayé síbẹ̀síbẹ̀ àwọn tí ó sàǹfààní pẹ̀lú àwọn ìrántí níbo làwọn wà lórí ilẹ̀ ayé náà kó jẹ́ pé gbogbo nǹkan míì tó jẹ́ dàkejì ẹ̀ wọ́n sì wá kàn wọ́n wá kàn lórí internet wọ́n wá ti jáde ní ọmọ òṣèlú wọ́n wá kàn wọ́n wá bí tẹ́sí bára wọn lòpọ̀ wọ́n wà kàn wọ́n wá bí tẹ́sí ń tàtẹ́tẹ́ wọ́n wà kàn wọ́n wá bí tẹ́sí ń kọ́ni lólè àtàkọ́ọ́rá wọ́n wà kàn onítọ̀wọ́ mọ̀ṣánẹ́lì tó ti lé àkùrán kò mọ̀ bí táàbọ̀ wà ti fi ṣe wá sí tó pé tí a bá ti lọ mẹ́ báyìí ẹ̀kà bá lẹ́tọ̀ náà ni subhanallah wàlà haúlà wàlà fúwọ́ta ilẹ̀ kò tó láwùjáre lọ́jọ́ gbé lọ́rì kí àmì lérú àwọn èèyàn bẹ́ẹ̀ lórí wàtà àmàlúnà kúlà hàdìsà èyí tó tí ọkẹ́ gbogbo òtẹ̀lẹ̀ ayé lọ́wọ́ ọkùnrin adama ń balẹ̀ sí tí ò ní ronú kan wípé ó mọ̀ lè jẹ́ ọlọ́mọ lè bá dánwò bẹ́ẹ̀ wà nínú àwọn ìbàlẹ̀ nínú àwọn àwọn ìtẹ̀lẹ̀ ayé tó jẹ́ ìnira lásìgbò ebi àìsàn ó wà ń bẹ̀ wàlẹ̀ náà lè wà

ẹwà pẹ̀júwẹ̀ tó kọjá lọ láìpẹ́ yìí wọ́n tún ní ìjàta rẹ̀ ó tún fi ń bẹ́ẹ̀lẹ̀ báyìí ọ̀kan dáa rírí nìyẹn o tí ò le tó fi tó fi le láwọn ibì tó ẹgbẹ́ ní ibi ló ti le tó bẹ́ẹ̀ ni ìmẹ́rin tó kù ní ìrìn àtẹ̀yìn náà sọ̀rọ̀ yìí níbi táà ti kara wa sí nǹkan tẹ́nìkan bẹ́ẹ̀ lè yọ ojú ẹ̀ àbọ́kàn nìkan pé kó fi sọ̀fà ẹ̀ káwọ́ tó àwùjọ táwa yìí èwo tó mà nínú nínú nínú àdánwò nínú bẹ̀rù ibẹ̀ lọ́dọ̀ ọlọ́nkọ́lọ́ mọ̀ ní ọ̀pọ̀ wa ìdánilẹ́kọ̀ọ́ wa mẹ́nìkan bá ń pariwo ibi lónìí pé kò sóúnjẹ lórí bá mọ́ni tí ìbá ṣe róòdì táwọn èèyàn wọ́jà tó bá tiẹ̀ lẹ́yìn òde báyìí ẹlọ àràdà ẹlọ kára ẹlọ ọdọ ọba ẹlọ gbogbo bí tẹ́lá fẹ́ lọ ó jẹ́ mẹ́ lórí bá wọ́n tò débi pé mọ́tò fẹ́ lè mọ́ ìjèrè ilé wà náà

èyàn fẹ́ rà àgbàdo ẹ̀sọ̀rọ̀ tí èyàn nínú oṣù àtọ́ka bàbà àtàgbàdo tó ayẹ́fẹ́ ń kó lọ́jà kò rí tí ó yà kọrí lọ́jà kò rí mo wá sọ fún wípé àwọn tí ta oúnjẹ yẹn àwọn oúnjẹ lójú báyìí ó máa náà à lè ju tara tara jẹ́ bẹ́ẹ̀ because they need money wọn lè fi taratara jẹ́ ẹni tó ra àpò kan ráìl tó fẹ́ tuta ó lè gba ọmọ ilé tí tó bá jẹ́jẹ́ fún jẹ́ nítorí ẹ̀ ọlọ́mọ ọmọ ẹ̀ tó bí ní oníkọmọkọmọ ẹni tó wá nídìí oúnjẹ yẹn òun wò lọ́ọ̀kan torógbọ́n tó ń gbọ́dọ̀ mówó lọ ibi tó bí wọlé nìyẹn ó sì ẹ̀ka ti bẹ̀ mọ́ lọ́hùn ẹni tó ta òun kan sọ ni pítà bá rẹ̀ tó mọ̀ wá kágbé fún ẹni tí ó sì mọ́ lọ́dọ̀ ẹni tí ó sì ìdájẹ́ lè ń pa òun náà ní bí mo sọ lórí kó túbà ní tàbá gbàgbé nínú press report nínú nítẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ọmọ ọdún méje kò sì fi olówó ìgbìyàn lẹ́nu nígbà tí ń kà ní wọ́n ní aná tuntun kó lọ jíjà rí ọmọ ọdún méje ó lè dáná tuntun kó lọ jíjà rí tí kò ẹ̀dá máa ti àwọn bí ìṣẹ̀lẹ̀ yẹn mọ́ lọ́hùn sẹ́ni tí ó yóò sì lùlù pé bá ń bá mu mo yó mo á tẹ̀ nípa pé àtọ̀rọ̀ mọ́gbèsì ní rédíò bá fi léèrè pé tètè làgàrí kan àbí agolo kan ni wọ́n dáná sọ ọmọ ọdún méje yẹn sí tó wá pé nìkan ló sọ ànígbàgbọ́ o wọ́n ń kà báyìí wọ́n fi ti ara nígbọ́ lẹ́kọ̀ọ́ iná ní ẹgbẹ̀ ìlú kan lẹ́tọ̀rílẹ̀-èdè ní torí ẹ̀ nǹkan bẹ nínú tẹ̀mí wa tó sì jẹ́ ma ń fi tẹ̀mí ni kí wa kan tọ́lọ́wọ́ bá tún sọ fún wa pé yá náà tún iná wa àdé ọlọ́wọ́ bá yóò kó ẹ̀yìn náà ń bí gbà pé tọ́lọ́wọ́ ó tẹ́ o gẹ́gẹ́ bá ọmọ adámọ̀ ti máa o tọ́lọ́ ni ó fẹ́ o kò sí hò lára ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń darí pàápàá jùlọ lágbọn orílẹ̀-èdè ìtawàwà kò sí bẹ̀rù ọlọ́run àwọn olóṣèlú sọye wọ́n tó 98% ààlẹ́sà láìmọ́rọ̀ olóṣèlú nínú wọn bí 2% àmọ́ta ni wọ́n àwọn olóṣèlú àwọn ní darí àwọn ọba ti lè rí kó ní wọ́n ti lè dàkódà tó dàbọ̀ bá dogun ẹ̀yìn náà ní palaba yóò jẹ ilẹ̀ lọ́kàn wọn rẹ̀ a sì ní bùkátà àti ká ti di pé ọlọ́run fi wá sípò mọ́ ọlọ́run torí ẹni tó ó jẹ́ pé òṣèrú kénúbèlú òṣèrú ló fi dé pẹ̀ wàláì kò ìmọ̀ ọlọ́run kò àmọ̀sí ọlọ́run

ẹni tí ń ṣe ìjọba ni ó wà ń bẹ̀ ẹ lọ sí gbogbo kọ́ńtì tẹ bá mọ̀ tó dìbẹ̀ lọ́pù láyé ọ̀nà kan tẹ́lì kiri ọ̀nà nàìjíríà yìí lọ́wọ́ tó ń bẹ̀ ń bọ̀ lẹ́gbọ̀n fi kún bẹ́ áfíríkà náà ló jẹ́ ní áfíríkà dáhùn mí náà ní òrùn aláwọ̀ dúdú ló jẹ́ àwọn orílẹ̀-èdè kan bẹ tí ó jẹ́ pé tipátipá ni wọ́n fi ń sọ́ọ̀sì fún àlùmọ́nì tí wọ́n fi máa ṣe ìnáwó kan ìlú wọn tẹ́ẹ̀sì pé àtẹ́pẹ́ ah, ìlú yìí tó kó lórílẹ̀-èdè tẹ́pẹ́ kò ní nǹkan báyìí lọ tí wọ́n fi manage ẹ̀ níbẹ̀ lè gbàgbọ́ tó sára bí ìdè lẹ́yìn ọlọ́run jù rẹ̀ fún àkókò ọmọ ènìyàn iná wà

tí ẹ bá sì mọ̀ fọ́ ọmọ adámọ̀ kan ọ̀tẹ̀ èsù lòun náà ẹ mú lọ́ta pàápàá jùlọ níbi ẹ̀sìn ọlọ́run tí ẹ bá ti mọ̀ pé nìkan ò sí ibi ẹ̀sìn ọlọ́run kílẹ̀ yìí bá rìn sí in tó bá ti kú láti kí ẹjọ́ sí ní ẹjọ́ sí o òun lọ̀gá wà á gbé fáìlì mú pẹ́yẹ ẹ̀sà mo ti parí ẹ̀ ẹ́ ṣe yẹ fún torí pé dandan nìyẹn àbí tó bá ní sí lábẹ́ rẹ̀ tàbí kó jẹ́ kó lọ́mọṣẹ́ tàbí kó jẹ́ pé wọ́n lólùkọ́ tàbí kó jẹ́ pé òun lakẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí kó jẹ́ pé wọ́n láwakọ̀ òun lèrò ìwọ lèrò òun láwakọ̀ àrọ́gbọ́n dásí ibi tó yàrá ti rọ́gbọ́n dásí yẹn náà àádọ́gbọ́n sí mo ti parí àjò kan sì ní ìlọmọ́rí nígbàtí ọ̀rọ̀ ọ̀rọ̀kọ̀ wọn náà máa mú nǹkan ní mú àmọ́ tẹni dáa ń wí ó lágbára ń jọ́nà kápùrà ìgbọ́n ilé ìjẹ́ kẹrin ọmọ dáìbà nígbà tí mo mọ̀ pé ẹni iná wakọ̀ mo yẹ̀ ń jọ́nà torí pé ẹgbùrú jáì níbi mo ti wọkọ̀ mí láìlà ní ìta ti dé láì jọ̀nà tí ìlọ́mọ́ ó ti torí ẹ̀mẹ́rin àbẹ́màrún mo ti ẹ̀sẹ̀ kan tí pé àwọn èrò kan sọ pé à aláàjì ẹja mọ̀ bá lọ wà mo gbogbo èrò bọ́lẹ̀ pátápátá gbogbo èrò bọ́lẹ̀ pátápátá nígbà àwọn tí wọ́n wà ní ìdíkọ̀ mí ìta ń mí ìta tí wọ́n tí wọ́n lẹ́nu ẹ̀ àti gbogbo àti bá ti rọrùn láti yẹra fẹ́sù ó dìgbà tó wá

onímọ̀lé kìnkì ní o ó ní akọ ọdún yìí o àásọ̀pẹ́ o ó ní tò bébì tí máa ń sọ fún ìtẹ́lẹ̀ 2021 lábẹ̀rẹ̀ yìí o ẹgbàgbé kìrìkìrì o ẹgbàgbé tí máa o ẹgbẹ́ ni máa sọ fún ìtẹ́lẹ̀ fún ẹ̀fẹ́ ilẹ̀ ẹ̀kú kọ̀ntínú lọ́dún ọjọ́ yìí wọ̀lá ìwà àti àrọ̀ ìlú ẹni tí ń sọ̀rọ̀ yìí àtẹni tí ọlọ́run ni mínú húmùlì múmìnú wà àtàrò húmùlì fàṣíkò àwọn tí ó ti ti ṣe dédé pẹ̀lú ọlọ́run náà bẹnu wọn o wọ́n lè wọ́n ti gbà islam pé pé tí islam bá ti wá tẹ̀lẹ̀ ẹ̀ sì rí gbẹ́sìn ọlọ́run bá rọ̀ wọn lọ́rùn sáko ọlọ́run ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n kàn jẹ́ kó kí ni o àwọn ènìyàn ọlọ́run bẹnu wọn tó láti ọ̀lẹ́ alìmọ̀ràn níbi ká ṣe déédéé inú níbi jọ́ńtì ó ń bẹnu ẹni ó sọ pé à ẹ̀rí ọkàn èmi kò bá ó ẹ̀fọwọ́ mú èmi ò bá yí sí sọ́mọ́ bẹ̀rẹ̀ àbòsí níbi káṣí ìbáadà ẹwọ máa lọ orí òkè máa lọ orí àpáta máa lọ ní omi lásìkò ọyẹ́ ọyẹ́ òdá lílọ wọn tó tẹ́lú ẹni sí lórí ogun tó wá lókè tó súnmọ́ yẹ gan sírò ẹni ẹ̀dẹ́ sọ pé kó ṣe kìyàmù lẹ́yìn ní kìyàmù lẹ́lẹ́ wà jọ lójú ṣe òun àti ìdòlóru àbí ó ti sọ láti fún mi ní òní ṣe congregational prayer àwọn tírélì kan wà tó pé tí ẹ bá ti lè ṣe ṣàhádẹ́ aláìláìlọ́lọ́ àwọn tírélì yẹn ti bára ó ti bára mú tẹ́lẹ̀ kó sì ìsìlámù pẹ̀lú rọrùn lókun ní èyí tí ò rọrùn fọ́pọ̀lọpọ̀ ẹni tó ní mùsùlùmí náà ìnáma yẹ́lẹ̀ òrìsìlá orí àkúrò ìrìn àfáàrí tẹ̀rí wọ́n ni ọlọ́run ní èsù máa ń gbéyàn síbi kí àwọn tí bá ń tẹ̀lé lójúọmọ iná ni o alẹ́ ní iná káfọ́rò làmú máa dá àmúrún ṣẹlí àwọn tó ń jẹ́ kékeré ọlọ́rí àwọn olè wà lẹ́ni iná ámánú wọn àmìlú sọ́ọ̀lì ha àwọn tó ti sẹ́ẹ̀rẹ́ tí wọ́n sì gbọ́ náà máa làwọn máa bọ̀ fi rán ní ọlọ́run wájú òkèlè wọ́n jèrè tó pọ̀ abamanzu yìí iṣẹ́ burúkú ọwọ́ ẹ̀ adé lọ́sọ̀ọ́ fún èsì ló fọ́rọ̀ ààrùn àgbàna tó wà rò pé tẹ́ẹ̀rẹ́ ni irú ẹni yẹn fàyínà wá ìdílù máa yẹ̀ká ọlọ́ọ̀ba bá wà máa tọ́nù tí ó jìnà pátápátá wà yá sọ nù tí fàlẹ́sẹ̀ ni àdùnàfíkà àlẹ́ ìhàtàrọ̀ ọlọ́run ní tí aburú bá wá tẹ̀lẹ̀ sí wọn tẹ̀sán kò sídi àdójẹ̀dájọ́ ọlọ́run bá dé fàlẹ́ àtàdà àdùnàfíkà àlẹ́ ìhàtàrọ̀ kí lọ́mọ àbánújẹ́ pé ọlọ́run àwọn lè mọ̀ sí. lójú ayé àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ní ọlọ́run làwọn kan ti parun àwọn kan parun báyìí lójú ayé àdẹ́lì nù kó mi gbé wọn lọ tó bá ṣẹlẹ̀ lónìí náà

ó jáde mọ́ pẹ̀lú bí amàláìkà àwọn kẹsẹ̀ lọ́n eh, atẹ́gùn líle ó pa wọ́n rẹ́ àwọn kan sì wà láyé lọ́nà tí wọ́n parẹ́ tí bá ń tẹ̀rẹ̀ lónìí náà ẹnìkan ò gbọ́dọ̀ fífí wọn àfiká máa bẹ̀kàn lọ́lọ́run káàsì máa sèrántí gẹ́gbà tí ń sèrántí kọ́nà wọn láwàá kọ́ بارك الله تعالى لي ولكم في القرآن الكريم ونفعني وإياكم بما فيه من الآي وذكر الحكيم اللهم إذا الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وأتنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإنسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون قم إلى صلاتكم ذكر الله تعالى لي ولكم ọ̀rọ̀